bí ẹ̀yin bá wá ní ohun kan tẹ́fẹ́ fi tó tẹlifíṣàn Orísun létí ẹ lè kàn sí nọ́mbà tí ń bẹ lójú ìwòran yín tàbí kí ẹ ya fọ́nrán àwòrán ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò yín tẹ́fẹ́ kí Orísun ṣe àfihàn rẹ̀ kẹ̀dẹ̀ fi ṣọwọ́ sí nọ́mbà tí ń bẹ ní ojú ìwòran yín ẹ ṣeun. Gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna ti buwọ́lu títú àwọn ẹlẹ́wọ̀n méjìléláàádọ́rin ìyẹn seventy two sílẹ̀ kúrò nínú ẹ̀wọ̀n tó wà ní ìlú Kaduna àti Kafancha lójúnà àti dènà ìtànká àrùn covid-19 nínú àwọn ọgbà ẹ̀wọ̀n tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún ààrẹ muhammadu buhari ló ti kọ́kọ́ bu ọwọ́ lu títú ẹgbẹ̀rún mẹ́tàdínnírinwó two thousand six hundred ẹlẹ́wọ̀n sílẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti dín ìtànká àrùn kòrónà kù nígbà tí wọ́n kéde ìgbésẹ̀ àánú gómìnà ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun kọmíṣánná fún ètò òfin ní kaduna aishat dikko sọ wípé àwọn mọ́kàndínláàádọ́rin sixty nine ni wọ́n tú sílẹ̀ ní ẹ̀wọ̀n tó wà ní ìlú Kaduna nígbà tí mẹ́ta nínú wọn yóò gba ìtúsílẹ̀ kúrò nínú ẹ̀wọ̀n tó wà ní ìlú Kafancha díkò sọ wípé méjìlélógójì tí wọ́n gba ìtúsílẹ̀ nínú ẹ̀wọ̀n Kaduna ní ilé ẹjọ́ ti pàṣẹ fún láti san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ìyẹn fifty thousand naira kọmíṣánná ọ̀hún sọ wípé mẹ́rin nínú wọn ló ń ṣẹ̀wọ̀n ọdún mẹ́ta tí wọ́n sì ní oṣù mẹ́fà tàbí márùn-ún láti parí ẹ̀wọ̀n wọn. díkò sọ wípé ọ̀kan lára àwọn tó fẹ́ gba ìtúsílẹ̀ ọ̀hún ti lo ìdá márùnléláàádọ́rin ìyẹn seventy five percent nínú iye ọdún tó yẹ kúrò nínú ẹ̀wọ̀n náà nígbà tí àwọn méjìlélógún mìíràn ń jìyà àwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. lórí àfikún òfin kónílégbélé gẹ́gẹ́ bí ààrẹ Muhammadu Buhari ti pàṣẹ wípé kí ọjọ́ mẹ́rìnlá tún kún un àwọn aráàlú ti bẹ̀rẹ̀ sí ní sọ èròǹgbà wọn àti ipa tó ní lórí ìgbé ayé wọn àti ètò ọrọ̀ ajé wọn ẹ jẹ́ ká lọ gbọ́ bí ìṣògùn rẹ̀ ní kejì ti jábọ̀ lórí eléyìí ẹ kú ìkàlẹ̀ àwọn ènìyàn kan ní orílẹ̀-èdè nàìjíríà ti ń kọminú lórí àfikún òfin kónílé-ó-gbélé eléyìí tí ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ muhammadu buhari ti kéde rẹ̀ ní lọ́ọ́lọ́ yìí bí a kò bá gbàgbé wípé ọjọ́ mẹ́rìnlá àkọ́kọ́ ní ààrẹ muhammadu buhari ti kọ́kọ́ kéde láti dènà ìtànkálẹ̀ àrùn burúkú covid-19 kó tó di ọjọ́ kẹtàlá oṣù kẹrin tí ààrẹ muhammadu buhari tún kéde ọjọ́ mẹ́rìnlá mìíràn tí í ṣe ọ̀sẹ̀ méjì láti dènà àrùn búburú covid-19 ní ìdí èyí àwọn ènìyàn sọ sọ èròǹgbà ọkàn wọn fún tẹlifíṣọ̀nù Orísun ẹ jẹ́ kí a gbọ́. ní ti àfikún ọjọ́ ìgbélé tí wọ́n fún wa lọ́wọ́lọ́wọ́ yìí títa ríro là ń kọ́la ní o èmi bá rọ̀ àwọn ènìyàn wípé kí á tẹ̀lé òfin yẹn torí ìjọba tó ní ká gbélé wọ́n ti kà wọ́n ti rí nípa àwọn tí wọ́n ní kí wọ́n gbélé lórílẹ̀‐èdè kan tí wọn ò gbélé bẹ́ẹ̀ tí ó dẹ̀ ti jájó wọn lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn níbi ìgbépamọ́ tí orílẹ̀‐èdè yìí ní fún ìwọ̀nba ènìyàn díẹ̀ ni báwo a ló ṣe máa rí nígbà tí ọ̀pọ̀ àti ọ̀gọ̀rọ̀ ènìyàn bá wá dùbúlẹ̀ àìsàn lẹ́ẹ̀kan ṣoṣo tí ìjọba ò wá ní àǹfààní láti lè ṣàkóso rẹ̀ so ó dára o ó dẹ̀ yẹ ní títẹ̀lé láti gbélé ní àkókò yìí. ẹ wo mi ìtẹ̀mọ̀ kan tí mo fẹ́ sọ lé lórí èmi ní sì báyìí sọmọ mẹ́rin mo bí àti ìjẹun látàárọ̀ ebi ń pa wá o wọn máa fún wa lówó lórí fífi yẹn wọn fún wa ojúmọ́ ni mo ṣe kàkà ń balàsì mi bóyá owó ti wọ̀ bẹ̀ owó òwọlé fi ń pa wá o so kọ́ ṣí wa sílẹ̀ kọ́ bẹ́ẹ̀ kẹ́ fi pa wá kú sílẹ̀ o kọ́ ṣàánú wa o. nǹkan tí mo ní láti sọ nípa fourteen days yìí ni pé kó tó di pé wọ́n declare fourteen days tó má tiẹ̀ fún wa ní little time láti lè arrange nǹkan tí family lè jẹ kò bá má worst báyìí torí pé everybody ló ń complain débi pé aráàlú gan kò sí nǹkan méjì tá a fẹ́ ṣe ju pé everybody má sùn nítorí olè àwọn náà máa sort láti fún family wọn láti lè jẹun so mi mọ̀ tán lè ṣe fún wa ọ̀ bóyá kàn tiẹ̀ declare three days fún wa Everybody fi ọ́zù nǹkan tí family ẹ̀ bá máa jẹ that's just it because kò sí nǹkan tó ń wọlé kò sí nǹkan tó ń jáde. bẹ́ẹ̀ ṣe rí mi mo iṣẹ́ ni mo ń tọrọ lórí níwájú ilé mi torí wọ́n ní ká má jáde mo ní ọmọ kan ìyàwó mi ti kú kò sí ẹni ìrànlọ́wọ́ àfi tí n bá jáde ṣiṣẹ́ nísìnyí a lè bára wa kí ìjọba kó rọ̀ wá lọ́wọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ o jọ kọ́lọ̀ ń ṣàánú wa ni a mọ̀ pé àwọn ìjọba wa wọ́n ń gbìyànjú láti jẹ́ kí wọ́n dẹ́kun àìsàn yìí ṣùgbọ́n bí wọ́n ṣe ń gbìyànjú náà àwọn aráàlú kò ń ṣe nǹkan tó rírì tí ó easy fún wọn láti wà nílé fún two weeks tá a lò tán yìí another one tó tún máa fi sí i báyìí sìn ẹ mọ̀ pé àwọn èèyàn ń complain gan ebi ń pa àwọn èèyàn so ó jẹ́ nǹkan tí ara wọn ò gbà ara gbogbo àwọn èèyàn ò gbà because eh, ká ní pé provision wà ń sìn ni gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ gbogbo àwọn owó tán ni wọ́n fẹ́ fáwọn èèyàn kan fáwọn èèyàn kan rí nǹkan rà sílé ṣe mọ̀ pé àwọn èèyàn á ò bè wọ́n á gbọ́ kìlọ̀ ṣùgbọ́n bí ò ṣe sí nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn yín sìn yín á di pé oníkálukú á fẹ́ wá bó ṣe máa jẹ fún fámìlì ẹ̀ so kò ń ṣe nǹkan tí ó rọrùn ṣùgbọ́n láti jẹ́ kí ó rọrùn fún gbogbo wa kí àwọn ìjọba wa kan jọ kan try kan gbìyànjú láti make sure pé nǹkan tán láwọn fẹ́ pín fáwọn èèyàn ó di ọwọ́ oníkálukú láti lè jẹ́ kí àwa náà corporate fún nǹkan tó fẹ́ ṣe. lákòótán wọ́n rọ ìjọba láti gbé ìgbésẹ̀ tí yóò mú wíwà nínú ilé rọrùn fún wọn kí àwọn pẹ̀lú lè wà lálàáfíà láìsí ebi. ọ̀rọ̀ láti gbọ́ bí àwọn ènìyàn ti ń kọminú lórí bí ìjọba ti ṣe fi ọ̀sẹ̀ méjì kún òfin kónílé-ó-gbélé lójúnà láti dènà ìtànkálẹ̀ àrùn covid-19 tí a mọ̀ sí corona èyí ni wọ́n fi ń pe ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ láti tún mú ohun gbogbo kó rọ̀ wọ́n lọ́rùn sí bí wọ́n ti wà nínú ilé ṣògo rẹ̀ nìkejì ló jábọ̀ fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àpapọ̀ àwọn àjọ kan tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ti bẹ̀rẹ̀ sí ní pè fún fífagilé gbèsè tí orílẹ̀-èdè nàìjíríà jẹ lágbàáyé àti gbèsè tí àwọn orílẹ̀-èdè kan tí ọrọ̀ ajé wọn kò tí gbòòrò jẹ lásìkò àrùn covid-19 yìí nítorí ipa búburú tí àrùn corona ní lórí ètò ọrọ̀ ajé ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ẹgbẹ́ náà ti fi ìwé tí wọ́n kọ ṣọwọ́ sí ìpàdé àwọn mínísítà ìṣúná ti orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé ìyẹn G20 èyí tó wáyé lónìí àwọn ẹgbẹ́ àti àjọ ọ̀hún ni Oxfam Global Justice Now Jubilee Debt Campaign Catholic Agency for Overseas Development àti àjọ avas àwọn àjọ náà kọ sí inú ìwé ọ̀hún pé ó ṣe pàtàkì fún àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà tó ń jẹ́ G20 láti gbọ́ ìkìlọ̀ ọ̀hún kí wọ́n sì ṣètò bí gbèsè àwọn orílẹ̀-èdè tí kò lówó tó wọn yóò ṣe di wíwọ́gi lé pátápátá pàtàkì jùlọ nítorí ipa búburú tí àrùn kòrónà tún ní lórí àwọn ètò ọrọ̀ ajé wọn èyí tí wọ́n sọ wípé ó ṣeé ṣe kí ó tún sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti orílẹ̀-èdè sí inú ìṣẹ́ àti òṣì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àpapọ̀ àwọn àjọ tí kìí ṣe ti ìjọba náà ìyẹn non-governmental organization àsìkò rèé fún àwọn mínísítà ètò ìṣúná ìyẹn finance ministers àwọn orílẹ̀-èdè G20 àjọ ayá orílẹ̀-èdè lówó ìyẹn International Monetary Fund IMF àti ilé ìfowópamọ́ àgbáyé World Bank láti ran àwọn orílẹ̀-èdè kéékèèké lọ́wọ́ nípa fífagilé àwọn gbèsè tí wọ́n ti jẹ fún ọdún 2020 yìí àjọ náà ní fífagilé gbèsè àwọn orílẹ̀-èdè mẹ́rìndínlọ́gọ́rin seventy eight tó kùṣẹ́ jùlọ lágbàáyé yóò jẹ́ kí wọ́n rí owó tó wọ ogójì bílíọ̀nù dọ́là forty billion dollar kó jọ èyí tí yóò ran ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ènìyàn ìyẹn five hundred million ènìyàn tó ń fojú winá àrùn kòrónà lọ́wọ́ láti wà láàyè wọ́n tún sọ wípé orílẹ̀-èdè nàìjíríà tí kò jẹ àǹfààní ìfagilégbèsè nínú ìpele àkọ́kọ́ èyí tí àjọ IMF ṣe fún àwọn orílẹ̀-èdè tó kùṣẹ́ jùlọ náà nílò rẹ̀ lọ́wọ́ yìí wọ́n ní bí àjọ IMF bá fagilé gbèsè Nàìjíríà yóò jẹ́ kórílẹ̀-èdè yìí rí ọ̀ọ́dúnrún mílíọ̀nù dọ́là kójọ fún ọdún tó ń bọ̀ èyí tí yóò tún ní ipa rere lórí ètò ọrọ̀ ajé rẹ̀ fún ọdún yìí àti ọdún tó ń bọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ṣàlàyé ìdí tí wọn kò tí ì kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń bẹ ní ìdálẹ̀ ìyẹn àwọn tó ń sunkún láti wálé nítorí àrùn kòrónà tó ń da gbogbo orílẹ̀-èdè àgbáyé láàmú. mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Geoffrey Onyama ṣàlàyé pé pípèsè àwọn ibi ìyàsọ́tọ̀ tí wọn yóò dé sí ṣe kókó èyí sì ni ìdí tí wọn kò ṣe tí ì gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀ Onyama wá ní àmọ́ ní báyìí gbogbo ètò ló ti tò ìjọba sì tún ń wo ọkọ̀ bàálù tí yóò lọ kó wọn wálé ó tún ní àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn National Emergency Management Agency NEMA ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba láti mọ irú ọkọ̀ bàálù tí yóò kó àwọn ọmọ Nàìjíríà tó wà ní ìdálẹ̀ wá sílé mínísítà náà sọ wípé àwọn sì ti kéde rẹ̀ pé àwọn iléeṣẹ́ ọkọ̀ bàálù tó bá nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ pẹ̀lú ìjọba lórí rẹ̀ fi ojú hàn kí àwọn lè bẹ̀rẹ̀ ètò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ iye àwọn ọmọ nàìjíríà tó ń fẹ́ láti wá sí ilé pọ̀ kì í sì ṣe ohun tí ìjọba kan kàn lè fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú nítorí ọ̀pọ̀ ohun ìní ni ìjọba gbọ́dọ̀ wò àkọ́kọ́ ìjọba àpapọ̀ yóò wò bóyá wọ́n ní àrùn kòrónà tàbí wọn kò ní bóyá wọ́n ti wà ní ìyàsọ́tọ̀ tẹ́lẹ̀ tàbí wọn kò tí ì wà ní ìyàsọ́tọ̀ rárá yàtọ̀ sí eléyìí mínísítà fún ọ̀rọ̀ òkèèrè náà Geoffrey Onyema tún fi kún pé olúkálùkù wọn ni yóò sanwó ìrìn àjò ìpadà wá sílé rẹ̀ àmọ́ ìjọba àpapọ̀ yóò wá iléeṣẹ́ ọkọ̀ bàálù tówó rẹ̀ kò gara rárá gẹ́gẹ́ bí ara ọ̀nà tí ìjọba àpapọ̀ yóò gbà ràn wọ́n lọ́wọ́ láti padà wá sí ilẹ̀ bàbá wọn. ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti bu ẹnu àtẹ́lu ìhùwàsí àwọn ọmọ orílẹ̀-èdè China sí àwọn ọmọ ilẹ̀ nàìjíríà tí ń bẹ ní orílẹ̀-èdè wọn pàtàkì jùlọ lásìkò àrùn covid-19 tó gbòde kan yìí bí a ò bá gbàgbé ọ̀pọ̀ fọ́nrán àwòrán lórí ohun táwọn ọmọ nàìjíríà ń fojú winá rẹ̀ ló gba orí ìtàkùn ayélujára kan lọ́sẹ̀ tó kọjá ìjọba àpapọ̀ sì fajúro sí ìwà ńlá abẹ ọ̀hún èyí tí wọ́n ń ṣe sí àwọn ọmọ nàìjíríà mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Geoffrey Onyema ló sọ eléyìí lásìkò ìpàdé rẹ̀ pẹ̀lú aṣojú ilẹ̀ China ní nàìjíríà ìyẹn ambassador zulpinjan ní ọ́fíìsì rẹ̀ tó wà ní ìlú àbújá onyama sọ wípé òye ti hàn bí ilẹ̀ china ti kórìíra ilẹ̀ nàìjíríà sí àti bí wọ́n ṣe fi hàn ní àwọn ilé ìtura àti àwọn ilé ìta oúnjẹ ìgbàlódé káàkiri orílẹ̀-èdè náà tí wọ́n sì rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ní àrùn covid-19 lára mínísítà náà kọminú lórí gbogbo ohun táwọn ọmọ orílẹ̀-èdè yìí ń là kọjá ní China tí àwọn fọ́nrán rẹ̀ gba orí ìtàkùn ayélujára kan ó ní kì í ṣe nǹkan tó bójúmu rárá ìjọba Nàìjíríà kò sì lè lajú sílẹ̀ máa wo irú rẹ̀ bẹ́ẹ̀ ló ké sí ìjọba ilẹ̀ China láti dìde sí ọ̀rọ̀ náà ní ìlú Guangzhou ni wọ́n ti da ẹrù àwọn ọmọ Nàìjíríà síta pé wọ́n ti ní àrùn kòrónà yàtọ̀ sí Nàìjíríà àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ mìíràn tó wà ní orílẹ̀-èdè ọ̀hún sọ wípé láti ìgbà tí ìbẹ́sílẹ̀ àrùn covid-19 ti wà ní ilẹ̀ China ti ń hùwà bẹ́ẹ̀ sí àwọn tí wọ́n sì ń fi ojú alárùn kòrónà wo gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ tó wà ní orílẹ̀-èdè náà bí wọ́n ti ń da ẹrù gbogbo wọn sóde tí wọ́n sì ń fi tipátipá fi wọ́n sí ìyàsọ́tọ̀ àtẹni tí kò ní àrùn ọ̀hún láì yọ bí wọ́n ti ń fi agídí ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún wọn pàtàkì jùlọ ní ìlú Benji bí wọ́n ti ń gbé ìgbésẹ̀ pípagidé ìtànká àrùn òkèrè ẹ̀wẹ̀ ilé ìta oúnjẹ kan tó jẹ́ ẹ̀ka kan lábẹ́ èyí tó wà ní ilẹ̀ Amẹ́ríkà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ McDonald's ti tọrọ àforíjì lórí pátákó kan tó gbé síta ilé oúnjẹ náà èyí tí wọ́n sì kọ sára rẹ̀ pé wọ́n ti fi òfin de aláwọ̀ dúdú láti wọlé sí ilé ìta oúnjẹ ọ̀hún lórí eléyìí ẹgbẹ́ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ohun tó ń ṣẹlẹ̀ sáwọn aláwọ̀ dúdú ní ìlú Guangzhou ó sì ké sí ìlú Benji láti ṣe àtúnṣe ẹ̀wẹ̀ látàrí ìdásí àwọn ẹgbẹ́ àti àjọ lágbàáyé mínísítà fún ilẹ̀ òkèrè ní Benji ti wá fi àtẹ̀jáde léde èyí tó fi ń rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń ṣàlàyé wípé ẹ̀mí àwọn àtọ̀húnrìnwá jẹ àwọn lógún púpọ̀ ẹ̀wẹ̀ ààrùn kòrónà tó bẹ́ sílẹ̀ ní ilẹ̀ China nínú oṣù kejìlá ọdún tó kọjá ti mú òjìlélọ́ọ̀ọ́dúnrún ó lé mẹ́ta three hundred and forty three ní Nàìjíríà pẹ̀lú àkọsílẹ̀ ikú mẹ́wàá. tó ọkọ̀ bá ròkun rọ̀ṣà dandan ni kó fi ààbọ̀ fún elébùté ìròyìn mẹ́wàá fún sáà tí a wà yìí kò ní jò bí a ti mú wa lọ ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá a farabalẹ̀ wo ti àṣálẹ́ òní tọ́lá òní bá wa lórí ìdùbúlẹ̀ àìsàn amọ́kótódé látà ò mú àkọ́tún ìròyìn mẹ́wàá wá sí ojú ìwòran yín ẹ jẹ́ ká mọ̀ ṣe jẹ́jẹ́ ká sì máa tọ́jú ara wa ká sì nígbàgbọ́ pé kò sí bí gbogbo rẹ̀ ṣe lè le tó bó pẹ́ bóyá ohun gbogbo yóò padà bọ̀ sípò yóò sì dẹrùn forí kọ̀ọ̀kan wa Sekinat Ọláìdíraji ló ń sọ pé ó dìgbà